أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عمر بتقواه قلوب المتقين وجعل تقواه سبيل النجاة للأولين والآخرين فمن رام الفوز والفلاح ورغب في السلامة والنجاح فعليه لزوم نهج المتقين واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله خاتم النبيين بعثه بالهدى ودين الحق adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad Ọlọ́run ọba tí à ń dúpẹ́ fún ẹnlọba tó ṣe wípé ó ṣe ìbẹ̀rù Ọlọ́run ìpayà rẹ̀ níkọ̀kọ̀ àti ní gbangba ó ṣe ní ojú ọ̀nà èyí táwọn ará iwájú tí wọ́n fi là kọ̀sọ́nà kankan tá a lè fi là tá a lè fi ṣoríire láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà yálà àwọn ẹni ìṣáájú ni àbáwọn àbáwọn tá ń bẹ́ẹ̀ ní ìsìn àbáwọn tí wọ́n tún wá lẹ́yìn wa ọ̀nà tá a lè gbà tá a fi móríbọ́ tá a fi là kó n bí ìyá ọlọ́run tá a fi jèrè oní ẹnìkan jẹ́ ní tí ó bẹ̀rù ọlọ́run ọba ajẹ́rìí pé ọlọ́run ọba náà ọ̀kan ṣoṣo ni kò lórogún kò ládélé kò nígbàkejì a gbà tọkàn tọkàn pé anábìwá Muhammad ẹrúṣin ọlọ́run ọba ní í ṣe lágbára Ọlọ́run Ọba ọ̀rọ̀ nípa àtàkùwà ìbẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala oní tá a fẹ́ bára wa sọ níjòkó tóní kọ́lọ́run Ọba kó tọ́ ahọ́n ẹni tó fẹ́ wí kó tọ́ sọ́nà àwa tí a sì máa gbọ́ náà kọ́lọ́run Ọba subhanahu wa ta'ala kó má jẹ́ kí a sì wá gbọ́. tábàwọn náà ayé alukur'an ọ̀pọ̀lọpọ̀ ayé lọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ńlọ ti pani láṣẹ pé kásá bẹ̀rù Ọlọ́run kasa ma bẹ̀rù wọn ọlọ́ni bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì náà jẹ́ àmọ̀ wípé ìbẹ̀rù ọlọ́run ọba ó ṣe pàtàkì pọ̀ níjókòó yìí lágbára ọlọ́run ọba a bára wa sọ̀rọ̀ nípa fadlu taqwa ọlá tí ń bẹ fún kéèyàn bẹ̀rù ọlọ́run àti bí wo ló ṣe pàtàkì tó àǹfààní wo láàrí níbi ìbẹ̀rù ọlọ́run ọba àtúbọ̀tán dáadáa tí ń bẹ fólùbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀ lágbára ọlọ́run ọba a máa wí níwọ̀nba bí àsìkò bí ó bá ṣe gbà ní mọ́. àkọ́kọ́ tá a bá ń sọ nípa taqwallah ìbẹ̀rù ọlọ́run oríṣiríṣi ìtumọ̀ ni làwọn àáfàá òní wọn fún un. lára àwọn ọ̀sọ̀rọ̀ tí wọ́n sọ nípa taqwa ìbẹ̀rù ọlọ́run ọba ni wípé an taj'ala baynaka wa bayna adhabillah wiqaya bimtithali awamirihi wajtinabi nawahi. wọ́n ní tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba ó ní kéèyàn ó gbìyànjú kéèyàn ó tiraka kó tiraka kó làkàkà lórí bí ó sì jẹ́ pé yóò mú nǹkan kan tí ó máa jẹ́ bíi gàgá láàrin rẹ̀ àti ìyá ọlọ́run ntí ó kọ́dí rẹ̀ kó ń bi ìyá ọlọ́run nǹkan ọ̀hún kọ́ya ètè mu kí wàá ní tí ó mú yàn téèyàn ó fi dẹ́n tó ṣe pé gàgọ́ máa bẹ láàrin èèyàn àti ìyá ọlọ́run nǹkan méjì lèyìn ó ṣe imtithali awamiri àṣẹ ọlọ́run ìyẹn ọmọ tẹ̀lé wàchìtì náà bìnnà wáyé àwọn tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ àwọn tọ́lọ́wọ́n bá kọ̀ ibi tọ́lọ́wọ́n ti lóhùn ọ̀ gbọ́dọ̀ rí a kámẹ́jì orí ẹ wá ń bẹ̀ tábà ti ṣe nǹkan méjì yìí àti bẹ̀rù ọlọ́wọ́n bá nu. tábà ń sọ nípa àtakò Allah ìbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run a máa dùn wí lẹ́nu ṣùgbọ́n àti wá ṣe àmúlò rẹ̀ a máa lágbára pàtàkì ìbẹ̀rù ọlọ́run lára pé ìbẹ̀rù Ọlọ́run ọba ó pàtàkì pọ̀ ló fi jẹ́ pé tábà wo wàsíyà àsọ́ọ̀lẹ̀ àbí àṣẹ tọ́lọ́run ọba tó pa fáwọn ẹni ìṣáájú àtàwọn tá à ń bẹ lórí ilẹ̀ ní ìsìn takwa nínú Nisa àyà àádóje one thirty one Ọlọ́run ní Ọlọ́run ní ti pàápàá àti òdodo a ti sọ àsọọ́lẹ̀ fáwọn ahlul kitab àwọn tó náà bá fún ní tírà síwájú yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí a ti pa wọ́n láṣẹ a ti sọ àsọọ́lẹ̀ fún wọn nípa kíni nípa ìbẹ̀rù ọlọ́run bá a sì wá pa wọ́n láṣẹ ìbẹ̀rù ọlọ́run wa iyyakum bẹ́ẹ̀ náà la pẹ̀yìn náà láṣẹ àníkẹ́jẹ́ tó ṣe wípé ẹ payọ̀ ọlọ́run ẹni pé lára pàtàkì rẹ̀ ò ní pé ó ní wáàsí tọ́lọ́run bá ṣe fáwọn ẹni ìṣáájú àwa tá à ń bẹ́ńbẹ́ ní ìsìn náà wá àsìtọ́ lọ́n ṣe fún wa òun náà ni pé kárípa àbẹ̀rù ọlọ́run takọ̀ láì bákan náà ìyá awwalu ma sahha bihi al-mursaluna fi aqwamihim àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ànábì ọlọ́run tọ́lọ́run rán sáwọn àjọ wọn a rí wípé àkọ́kọ́ ń tiẹ́ ń pariwo rẹ̀ jùlọ fáwọn àjọ wọn òun náà ni kí wọ́n sábẹ̀rù ọlọ́run kí ọlọ́run nínú Suratu Shu'ara ọlọ́run bá ń sọ nípa anabi nuh ọlọ́run ní idh qala lahum akhuhum nuhun alla tattaqun ìgbà tó máa yá wọn ìyẹn anabi nuh tí ń sọ fáwọn ìjọ rẹ̀ pé àá ẹ̀ sì bẹ̀rù ọlọ́run nínú sọ́tù sàárà ò bákan náà àyà ọgọ́fà àtẹ̀yọmẹ́rin one twenty four ó ń sọ nípa anabi Hud idh qala lahum akhuhum Hudun alla tattaqun ó náà ń sọ fáwọn ìjọ rẹ̀ pé àní ẹ̀bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà ni anabi lot aleyhi salatu wa salam ó náà sọ àsọ́lẹ̀ yìí fáwọn ìjọ rẹ̀ nínú suratu ash-shu'ara aya one sixty one ọgọ́jọ àti ẹ̀yọkan bẹ́ẹ̀ ni anabi shuaib ó náà pa àwọn ìjọ rẹ̀ ó pa wọ́n láṣẹ àṣẹ kínni àṣẹ kí wọ́n bẹ̀rù ọlọ́run àárẹ̀ lẹ́yìn nínú suratu ash-shu'ara aya one seventy seven ọgọ́sàn-án ó dín ẹ̀yọ mẹ́ta bẹ́ẹ̀ náà ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú khutuba rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ khutuba rẹ̀ tí máa ń ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ wáàsí àti dánilẹ́kọ̀ọ́ rẹ̀ anabi a máa sábà pani láṣẹ wípé àní ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kálíbà àmọ́ bó ṣe pàtàkì tó ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run gangan tún wala tuti'il kafirin wal munafiqin ọlọ́run ní rí ànábì ìrí ànábì mi bẹ̀rù ọlọ́run o wala tuti'il kafirin wal munafiqin má ṣe tẹ̀lé àwọn kèfèrí àtàwọn mùnàfíkì o má bá wọn ṣe o kódà bí yàn bá ṣe àkíyèsí nínú tírà ọlọ́run ọba subhanahu wa ta'ala èyàn ò rí wípé àṣẹ ẹ ọlọ́run ẹ ọlọ́run tí ń bẹ nú àlùkùránì ọ̀pọ̀ débi wípé ọlọ́run ọ̀fẹ́ ẹ̀ pààrà nǹkan kan nínú kùránì ẹgbẹ́ bó ṣe para kéèyàn sábẹ̀rù ọlọ́run lára ń tọ́fà ni wípé kò sẹ́ni tí ó wọ àlùjánnà onídẹ̀ra àfi kéèyàn jẹ́ ní tó ṣe wípé ó bẹ̀rù ọlọ́run kò sí bá a ṣe lè rí ojú rí ọlọ́run láyé ni nínú sàárè àbí lọ́jọ́ gbìndé àbí lọ́jọ́ gbìndé àlùkìyàmà kò sí iṣẹ́ tá a fẹ́ ṣe tá a fi lè jèrè kọ́lọ́n kọ́ sí wa bí kéèyàn ṣàjẹ́ wípé èèyàn bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala tá bá ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àsìgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àsìwí ọ̀pọ̀lọpọ̀ èrò òun ló jẹ́ èrò tó ṣe wípé kò bá dọ́gba kò jọ tákùwà wọn yàn kàn rò wípé tákùwà láì ní tá bá ń sọ nípa tákùwà láì ẹ ọlọ́run ẹ ọlọ́run kẹgbẹ́ kéèyàn ò pọ̀ kó ṣe náfìlà pọ̀ kó gbà àwẹ̀ pọ̀ dépò gba rẹ̀ ni ó ti gbẹ ojú ni ó ti jẹ́ inú kì í yìí ní jẹ́ tákùwà láì Umar bin Abdulaziz kọ́lọ́n kọ́ba ni yọ̀nù kọ́ba ni kẹ́ òní laysa taqwallah bisiyami nahar wala bikiyami layl wa takhlit fima bayna dhalik walakin taqwallah tarku ma harrama Allah wa adau ma aftarada Allah. ó ní kì í ṣe ìbẹ̀rù ọlọ́run ó ní kéèyàn pọ̀ gbogbo ọ̀sọ̀ọ̀sán tàbí kéèyàn pọ̀ náfìlà lọ́gànjọ́ òru kó a jẹ́ pé tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ ò tún dá láàrin walakin taqwa Allah ṣùgbọ́n tá a lè pè níbẹ̀rù Ọlọ́run ni tẹ́rìkù ma harrama Allah gbogbo ntọ́lọ́wọ́n bá mi bá ṣe léwọ̀ jìnnà sí irọ́ pípa èèwọ̀ ni jìnnà sí nídìí ọjà irọ́ pípa jìnnà sí èèwọ̀ ni níbi ìdájọ́ níbi ẹ̀rí jíjẹ́ irọ́ pípa gbogbo ẹ̀ pátápátá jìnnà sí ntọ́lọ́wọ́n bá ń tí ọ̀fẹ́ ni. walakin taqwa Allah tẹ́rìkù ma harrama Allah gbogbo ntọ́lọ́wọ́n bá bá ṣe léwọ̀ jìnnà sí ngangan níbẹ̀rù ọlọ́run wà á dá àwọn mafitaradàlọ́ àwọn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tọ́bọ̀ wá pa wá láṣẹ pé ká ṣe kéèyàn máa ṣe eléyìí gangan oníjẹ́ wípé èèyàn bẹ̀rù ọlọ́run ntọ́lọ́wọ́n bá pa wá láṣẹ pé ká ṣe kórè pọ́n ṣe ntọ́sí lọ́rùn yẹn ò ń ṣe eléyìí gangan oníjẹ́ wípé èèyàn bẹ̀rù ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ pé ittaqillaha kunta gbogbo àyè tó o bẹ̀rù ọlọ́run o gbogbo ǹ tó ń bá ń ṣe pátápátá máa bẹ̀rù ọlọ́run o máa fi bẹ̀rù ọlọ́run máa fi sọ́kàn o ní gbogbo àyè tí o bá wà ìyẹn ni pé ìbẹ̀rù ọlọ́run ò ní àti gbọ́ nípa rẹ̀ o ìyẹn lè pọ̀ láwẹ̀ ìyẹn lè pọ̀ ní náfìlà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tó ṣe wípé àwọn tọ́lọ́run bá ṣe léèwọ̀ kò jìnnà sí ọlọ́ọ̀bẹ̀rù ọlọ́run ò ń ṣe sìnà ọlọ́ọ̀bẹ̀rù ọlọ́run ò ń pààyàn ọlọ́ọ̀bẹ̀rù ọlọ́run ó ń mutí ọlọ́ọ̀bẹ̀rù ọlọ́run ó ń mutí gbogbo ntọ́lọ́run ọba tó ṣe léèwọ̀ pátá kò sí kankan bẹ̀ tẹ́ ẹ ṣe àwọn tọ́lọ́run wa pa aláṣẹ rẹ̀ pé ká ṣe kò sí kankan nù rẹ̀ tó ń ṣe tó ń ti bẹ́ẹ̀ náà ó tún wá ń tàmá pé ọlọ́run ọba òróró ah, ọlọ́run òróró ọlọ́run ọ̀dà bí èèyàn bí èèyàn kọ́ lọ́lọ́run ṣe rí ah, ẹ̀já bẹ̀rù ọlọ́run ọba o tó bá pọ̀ bá yọ ọlọ́run ọba ní tòótọ́ àwọn tọ́lọ́run ọba tó ṣe léèwọ̀ ó jìnnà sí tó bá bẹ̀rù ọlọ́run ọba ní tòótọ́ àwọn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tọ́lọ̀ ní a jìnà sí ó lè jìnà sí ntọ́pọ̀ aláṣẹ bí ká ṣe ó lè ṣe nínú suratul hajj ọlọ́run ní dhalik wa man yu'azzim sha'air Allah fa innaha min taqwal qulub àwọn tọ́lọ̀ ń bá pàtàkì ẹ̀ ń bá lè pàtàkì rẹ̀ àwọn tọ́lọ̀ ń bá ṣe lófin ẹ̀ ń bá gbà pé òfin ọlọ́run ní tó sì pàtàkì rẹ̀ fa innaha min taqwal qulub eléyìí ni ó máa tọ́ka sí pé ó ọlọ́run fàyídà máa fil qulub min khairin aw sharrin làbúdà wà ń yan káṣífà ni òsètìr gbogbo ntí bẹ nínú gbáàyè dá gbogbo ntó kó ni ọkàn rẹ ní dáadáa láburú yóò padà sípayá ìsípayá gbọ́dọ̀ dé yóò padà dé bá níjọ́ kan ní. ìmọ̀ aláyé ń bí o tàbí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà yóò mọ̀ tó bila sàráìr so ọ̀n láti máa wá sọ sí ọ máa bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àbí gbangba ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n oní màmá takùn ẹ̀ńdàmọ̀rẹ̀ min khaliqa wa in khalaha tukhfa ala nnasi tu'lamu gbogbo ń tó ń ṣe níkọ̀kọ̀ léyìí tí ó da níta àsán wà sí ni ọ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ṣùgbọ́n nínú kọ̀rọ̀ rẹ kọ̀kọ̀rọ̀ rí ọ dá kọ̀rọ̀ tó ń fi ń pamọ́ màmá takùn ẹ̀ńdàmọ̀rẹ̀ min khaliqa bẹ́ẹ̀ dá ṣe léwu kó níwà bù kan lọ́wọ́ tó kó wá rò wípé ìwà òun pamọ́ fáwọn èèyàn ẹ̀ tọ̀rọ̀ lámù wọ́n mọ̀ wọ́n bá pamọ́ fáwọn èèyàn ọlọ́run bá mọ̀ àwọn hafadhatul kiram àwọn màláìkà tí a ń kọ ogbon tó ń ṣe tí a ń sọ ọlọ́wọ́ tí a ń sọ ọlẹ́sẹ̀ wọ́n mọ̀ ìtọ́jà jù ní wípé ẹjẹ́ á bẹ̀rù ọlọ́run ọba wa ní kọ̀kọ̀ àti ní gbangba bíyàn bá wà lè bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala oríṣiríṣi àǹfààní òníyànjẹ téèyàn yálà láyé ni àbí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmá ìbẹ̀rù ọlọ́run ọba sábàbù ń lè tẹ̀fìlẹ́jì lọ́kọ̀rọ̀ ẹni tí bá ń bẹ nínú ìṣòro ẹni tó bá jìn sọ́fìn tó bá jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba ni torí ìbẹ̀rù ọlọ́run ọba tó ní ọlọ́run ọba yóò kó yọ yóò la kú ní ọ̀fìn tó jìn sí. ẹ máa ń bẹ̀rù ọlọ́run ọba ìjádùl màkàríjì sábàbù ń lè ìjádùl màkàríjì bọ́nà bá ń dí máa gbó èèyàn báyìí ọ̀nà tiẹ̀ abẹ́rẹ́ tiẹ̀ yóò máa kọjá kọ́nà òkun tó dí látàrí kíni látàrí pé ń bẹ̀rù ọlọ́run bá nígbà tí ìṣòro tó bá dé àwọn ìṣòro bí òkè ìṣòro ńláńlá bí ẹ bá ti bẹ̀rù ọlọ́run bá gbogbo ìṣòro báyìí kò sì lè kó tóbi tó ọlọ́run bá yóò tù ká yóò fọ̀n ká yángá ni níwájú bẹ̀rù ọlọ́run àníṣe ìbẹ̀rù ọlọ́run bá sábàbùn lè fàtìhí ṣubùlé àrísìkì ẹ bá fẹ́ kọ́ wọn pọ̀ lárísìkì tó fẹ́ kọ́ ọlọ́run bá kó sílẹ̀kùn àrísìkì fún un ẹ bá ń fẹ́ kó wọn jí ọ lọ́rọ̀ kó jí ọ lọ́lá kí ni tó ń tọ̀hún tí ó ṣe ìbẹ̀rù ọlọ́run ní kọ́ ọ lọ ní ọba ti bẹ̀rù ọlọ́run àwọn ń tó ń jẹ tó ń sọ àwọn ń tó ń mu tó ń sọ ń tó ń ná tó ń sọ ìgbádùn rẹ òun ṣàkíyèsí rẹ ntọ́lọ́n fi òfin gbádùn ló gbádùn ibi tọ́lọ́n fẹ́ kọ́ gbádùn síbẹ̀ ló gbádùn sí ntọ́lọ́n fẹ́ kọ́ mu ló mu ntọ́lọ́n fẹ́ kọ́ sọ ló sọ bílíyìn bá ti wà árísìkì rẹ ti súnmọ́ inú suratu Talaq ayé ẹlẹ́ẹ̀kejì sí ìkẹta ọlọ́run ní waman yattaqillah yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib ẹ̀ ń bá lè rọ́jú tó bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja abẹ́rẹ́ tiẹ̀ yóò máa lọ kọ́nà òkùnkùn tó di ọ̀nà àbáyọ ọlọ́run máa ṣe fónítàn wa yarzuqhu min haythu la yahtasib gbogbo ibi tó fọkàn sí tó lérò pé oore ọlọ́run yóò ti wá yóò rọrí mbẹ ibi tí ò fọkàn sí pé oore ọlọ́run ó ti lè wá pẹ̀lú ògùn ọlọ́run oore ọlọ́run yóò ti bẹ̀ yóò tún wá bá láti bẹ̀ náà àníṣe ń bá lè bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba yìí yóò máa kóni yọ yóò sì máa lani ìbẹ̀rù ọlọ́run ọba oní tó lóore jùlọ ní nǹkan ìṣe ń pa èyí tí yàn máa mú dání yálà níbi ìrìn àjò tayé ń bí àbí ìrìn àjò tọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù inú Suratul Baqara àyà ìgbà ó dín mẹ́ta ọlọ́ni watazawwadu ẹ̀ ìrìn àjò lẹ́ ń lọ yìí o ilé ọlọ́run lẹ́ ń lọ yìí o ẹ yá pèsè ntẹ́ máa lò ẹ wà ní gbáradì ntó lóore jù léṣe ń pa ẹ̀dá oní àtàkùwá ìbẹ̀rù ọlọ́run bá ìyẹn jẹ́ díẹ̀ nínú àwọn èrè ń jẹ́ àtàǹfààní ètí ọmọ jẹ́ ti ọmọnìyàn ìyẹn nílé ayé ń bí látàrí kíni látàrí pé èèyàn ń bẹ̀rù Ọlọ́run Ọba tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àǹfààní àtèrè ìbẹ̀rù Ọlọ́run téèyàn jẹ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà òun tún kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ọkọ̀ sísọ ó tóbi pọ̀ tọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ní tó tóbi jù ní léyìí tó ṣe pé ẹrú lè sá sábẹ́ rẹ̀ bí ìbẹ̀rù Ọlọ́run bá kò sí ìyẹn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà lọ́tọ́ ṣe wípé owó ò ní wúlò fólówó ọmọ ò ní sàǹfààní fún yàn ọwọ́ ní tí ó wúlò tí ó sàǹfààní fún yàn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà òní kọ́lbùn sẹ́lẹ̀m ọkàn tó là kóńbi ẹ̀ṣẹ̀ ọkàn tó là kóńbi ẹbọ bàbá Ibn al-Qayyim kọ́ lọ́nkọ́ bá ní kẹ́wọ̀n bàbá ní khudh min rahmani a'dhama liyawmin bihi tabdu ayyanan jahannamu wayati ilahul alamina liwadihi fayafsilu ma bayna al-ibadi wa yahkumu. bàbá mi nìkan yé nǹkan lọ́ba nìkẹ́ wọn wọ́n ní mú níbi ìbẹ̀rù ọlọ́run ọba èyí tó tóbi jù ní gàgá ìbẹ̀rù ọlọ́run ní kò yá gbámúsí kan ìbẹ̀rù ọlọ́run tó gbámú yìí tọ́jú rẹ̀ lẹ̀ lèyí ó mi bí ìtàbùdó àyà jahannam ìníkọ́ mú dání jẹ ọjọ́ tó ṣe wípé iná Jahannama yóò fojú hàn báyìí tí kálukú wa tá a máa wò ó tí ò ní sí wọn ní wọn pé ń bẹ̀ mọ́. lọ́jọ́ náà lọ́hùn wáyé àti ìlàhùlà àlàmì ìnàlẹ̀ wọn á dé ọlọ́run bá ọba tó ṣẹ̀dá gbàngbà ńláyé pátá ọlọ́run bá yóò wá wá gẹ́gẹ́ bí àdéhùn rẹ̀ tó ṣe láti lè bá wá san kálukú lẹ́sàn fàyẹ́fsìlùmọ̀ àbáyìnàlẹ̀ àyìnbáàdì òun lọ́ba tó ṣe wípé yóò ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá òun ló ní ìdájọ́ òun ni ó sì gbé àṣẹ kalẹ̀ tó bá jẹ́ ògbìn dàlùkì àmọ́ òun ni yóò ṣe òun pínyà láàrin àwọn ẹrú wọ̀yà àkómù bẹ́ẹ̀ ni yóò máa gbé ìdájọ́ yóò máa gbélé lẹ̀. àníṣe nínú àwọn àǹfààní tí ń bẹ fún ìbẹ̀rù ọlọ́run lọ́jọ́ ògbìn dàlùkì àmọ́ taqwallah sababun li najatil abdi minal halak bí yàn bá fẹ́ là kó ń bi ìparun tó o fẹ́ parun tó o fẹ́ mórí bọ́ kó ìyà tó bá jẹ́ ògbìn dàlùkì aburú tó fi ọ́ ṣẹlẹ̀ sí ọ kí ni tẹ́yìn ó ṣe bẹ̀rù ọlọ́wọ́n bá ní wo ntọ́lọ́wọ́n bá ń fẹ́ máa ṣe ntọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ jìnnà sí ọlọ́wọ́n fẹ́ ká mutí jìnnà sí tẹ́tẹ́ ọlọ́wọ́n fẹ́ má ta tẹ́tẹ́ oògùn owó ṣíṣe má ṣe ọlọ́wọ́n fẹ́ ṣìnà ọlọ́wọ́n fẹ́ jìnnà sí jìbìtì lílò má lo jìbìtì jìnnà sí ọba ti ń ṣe ọlọ́wọ́n máa lọ kóńbi gbogbo yà kóńbi gbogbo àbúrú nínú suratu ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ wípé wàyúná jìláhù lẹ́dínà takọ̀ bí màfàzà ti láyàmá sòwòmùsò wàláhùn yàhazanun ọlọ́run lóhùn ọlọ́run ọba òun ó kó òun ó la alẹ́dínà takọ̀ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run bí màfàzà ti hìm látàrí pàwọn ìlànà tó ṣe pé òun ó jèrè lọ́jọ́ gbẹ́dẹ́ àlùkìyàmà láyàmá sòwòmùsò aburú kankan ò ní í ṣe wọ́n lọ́jọ́ àlùkìyàmà wàláhùn yàhazanun bẹ́ẹ̀ ni wọ́n sì ní ìbànújẹ́ níta fẹ́ fà ń bẹ̀ níbi pé ìbẹ̀rù ọlọ́run okùnfà kan lọ́jẹ́ tẹ́dà fi lè là téèyàn fi lè mórí bọ́ téèyàn ò fi ní parun bá a bá fẹ́ parun tá a fẹ́ jí ọlọ́run yálà láyé ń bí ni àbílọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà tá a fẹ́ káburú kankan kó ṣẹlẹ̀ sí wa kí ni tá ṣàlóògùn ìbẹ̀rù ọlọ́run òun náà ni tá ṣàlóògùn kò sí ló ṣe rìn torí ò ṣe ní mí kò sí bí a ṣe ṣe tá a fi ní dẹ́ṣẹ̀ torí pé inna bani adama khata wa khayrul khatta'ina tawwabun gbogbo ọmọ anabi adama ẹni tó lè rìn kórìí rẹ̀ ó mìíní gbogbo ọmọ anabi adama aláṣìṣe ẹni lè dẹ́ṣẹ̀ ẹni gbogbo wa ṣùgbọ́n ẹni tó lóore jùlọ nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá wọn tawwabun àwọn tó ti pẹ́ máa ń ronú pàdà wọ́n máa ń túbá wọ́n máa ń ṣẹ́rí túbá lọ́sọ̀dọ̀ Ọlọ́run Ọba Tayib, nínú àyà yìí ọlọ́run ní wa man yattaqillah ẹ̀ ń bá lè wá bẹ̀rù ọlọ́run ọba o dáadáa ńlá méjì kan yóò ṣẹlẹ̀ sí i ìkíní ni pé yukaffiru anhu sayyi'ati gbogbo aburú rẹ̀ tó ṣe pátápátá ọlọ́run bó ṣe ìhàdànù ẹ̀ṣẹ̀ ń yóò forí rẹ̀ jìn wa yu'dhim lahu ajra ẹ̀san tó wá tóbi ẹ̀san rẹ̀ ọlọ́run jò tóbi látàrí kíni látàrí pọ́ bẹ̀rù ọlọ́run ọba yẹn ni pé ìbẹ̀rù ọlọ́run ọba okùnfà kan gbòógì ni tọ́lọ́run fi máa ń forí ẹ̀ṣẹ̀ dín ẹ̀dá tí yẹn bá fẹ́ wà láàyè tí ó ga fíofío nínú ọgbà àlùjáde onídẹ̀ra kí ni téèyàn ó ṣe èèyàn bẹ̀rù ọlọ́ni tí yẹn bá fẹ́ wà nínú gúrọ̀f àwọn ipò ńláńlá tó ga nínú ọgbà àlùjáde onídẹ̀ra kí ni téèyàn ó ṣe èèyàn bẹ̀rù ọlọ́run ọba ni àlà la yadkhulu al-jannata illa man ittaqa kò sẹ́nìkan kan tó lè àwọn hukuku ọlọ́run ìwọ ọlọ́run yóò máa pè ní kọ̀kọ̀ àti ní gbangba nínú suratu zumar bákan náà àyà ogún ọlọ́run ní lákìní lẹ́dínà takọ̀ rọ́bà ọ̀hún ṣùgbọ́n àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọn. làwọn gòròfún wọn máa bẹ láwọn àpò ńláńlá kan láwọn àyè ńláńlá kan nínú ọgbà àlùjáde mi ń fọ́ òkè àgòròfún mọ̀bùníyà lókè lókè níbi àwọn ààyè tó ga tó ga jùlọ nínú ọgbà àlùjánnà dára ibẹ̀ làwọn wà o níbi tí wọ́n wà ń tẹ́jìrì mi ta ti àlẹ́ àníhàr àwọn akérèmọdò oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yóò máa wá sàn lọ sàn bọ̀ níbẹ̀ ètí ń sàn tó jẹ́ omi omi tí ò bàjẹ́ omi tí yẹ ṣe water omi tí ò ní dọ̀tí tí ò ní tanwéjì omi tí ń sàn fún wàrà ètí ń sàn fún ọtí ètí ń sàn fún oyin wàhálà àdéhùn ọlọ́run balẹ̀ lẹ́yìn la yukhlifu Allahu al-mi'ad ọlọ́run lóhùn ọlọ́run ọba ọba tí èè ṣe pa tí èè ṣe pa àdéhùn lóhùn ọlọ́run ọba ṣe tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yọ́ àjẹ́ abẹ́rù ọlọ́run ọba subhanahu wa ta'ala kábẹ́rù rẹ̀ ní kọ̀kọ̀ kábẹ́rù ọlọ́run ọba ní gbangba kálíbà àjẹ́ tó ṣe wípé yóò fi àlùjánnà onídàra yóò fi ṣe ìfàjẹ́ àní gbogbo ń tà bá ń ṣe pátápátá ìbẹ̀rù ọlọ́run ọba ìní ajẹ́kọ́jẹ́ kájọ́ jẹ́ ìṣèǹpa wa bí kan náà àwọn ọ̀jọ̀gbọ́n bó ṣe wí. ó ní ìdá anta lam tarhal bizaadi mina tuqa wala qayta yawma al-hashri man qad tazawwada nadimta ala an la takuna kamithlihi wa annaka lam tursid kama kana arsada in anta lam tarhal tó bá sì pé ọmọ ẹ̀dá ènìyàn ìrẹ́ mò ń bá sọ̀rọ̀ yìí ìrẹ́ ń gbọ́ mi ẹni à ń tà lámútarí hal táyẹ̀pọ̀ kan ṣe ìrìn àjò ẹ̀ eh, yẹn pọ̀ lọ́bọ́ náà bá rẹ̀ pàdé lámútarí hal bizaari mìíràn tó kọ̀ téèyàn ò fi ìbẹ̀rù ọlọ́run ọba téèyàn ò dì máa ru èèyàn kó ti kúnnú rẹ̀ bámúbámú wọlé akọ́yè tàyẹ̀ òmìnira hásírì tó wá bọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkí àmọ́ tó bá pàdé ọ pàdé àjọ náà wọlé akọ́yè tàyẹ̀ òmìnira hásírì máa ń tàzàwádà àwọn tó wá bá pàdé lọ́jọ́ àlùkí àmọ́ àwọn eléyìí ìbẹ̀rù ọlọ́run ó ti jẹ́ ìṣèǹpa tiwọn látàyé ìyẹn ó kábàámà nàdímta ó kábàámà aláǹlà àtàkù nàkàmìtìlẹ̀ pé ah kí n sì mà kí n sì dàbí lámàrin ah ó bẹ̀rù ọlọ́run gbà tí ń bẹ láyé ah kì jẹ àràámù ah nígbà táwa bá ń sọ wípé kò sí àlàálì mọ́ àràámù nìkan ní bẹ́ẹ̀ àràámù tí ń bẹ́ẹ̀ àwọn èèyàn tó ń jìjàdó rẹ ni ah yóò mọ̀ ṣe wáàsí fún wa yóò mọ̀ bá wa sọ̀rọ̀ lọ́n pé kí n ti màá kémi náà gbọ́ o nadim ta ala tako nakamithili ọ kábàámà wípé ọ dàbí tiẹ̀ nígbà tó wà ní ayé wà ní kàlàm tó lè ṣe àti pé wọ gangan ó jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run bá kọjá nǹkan àfipamọ́ fún ọ káàmà àròsọ́dà báwọn bí a ṣe ní kírẹ́díìtì ìbẹ̀rù ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ àjẹ́ abẹ̀rù ọlọ́run bá ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ jẹ́ àwọn ẹni ìṣáájú báwo ni wọ́n ṣe máa ń ṣe nípa ìbẹ̀rù ọlọ́run bá tí máa ń bára wọn sọ̀rọ̀ òórùn ìbẹ̀rù ọlọ́run yóò sì máa rùn jáde láti bẹ̀. Umar bin Khattab kọ́lọ̀ nǹkan bá níyọnu sí i ó kọ ìwé àpilẹ̀kọ kan sọ́mà rẹ̀ nínú rẹ̀ ó ń sọ ń bẹ̀ fún wípé òsì ka ìyẹn Umar bin Abdulaziz Umar bin Abdulaziz ó ní òsì ka bi taqwallah ee ìbẹ̀rù ọlọ́run ọba mo fi ń sí ọ létí ìbẹ̀rù ọlọ́run ọba mo ń pọ́ láṣẹ ìbẹ̀rù ọlọ́run fàyínà akrama ma asrarta wà azyana ma azharta ntìyàn máa fi pamọ́ tìyàn máa ń ṣe ní bòńkẹ́lẹ́ kò sí ntọ́lá pọ̀nlé tó lóore bíbẹ̀rù ọlọ́ọ̀bà kò sí ntìyàn máa fi ṣàfihàn rẹ̀ síta tí wàá máa kọ́ sọ̀ọ́bá ni bíbẹ̀rù ọlọ́ọ̀bà wà afdal ma dakharta kò sí ntọ́lọ́lá ní ntìyàn máa ń fi pamọ́ bíbẹ̀rù ọlọ́ọ̀bà tó bá rí bẹ́ẹ̀ àánánà ńlá òwá yíyá kan lè ya wà ó jábà lánàá wọlá ka sàwábà tó à ń bẹ lọ́wọ́ báwo kọ́nà ọba kọ́ràn àlọ́wọ́ kọ́ràn wọn náà lọ́wọ́ o kò jẹ́ olè bẹ̀rẹ̀ ọlọ́run wà ó jábà lánàá wọlá ka sàwábà ẹ̀san tọ́lọ́ ń ti pèyè àmàlẹ̀ tó ti pèyà máa ń lẹ̀dà wọn tí a ń bá ń bẹ̀rù ọlọ́run à ń bẹ lọ́wọ́ bá fún wa àti fún wọn náà ẹni bí kọ́lọ́n jẹ́ kó lè bẹ̀rù ọlọ́run kó jẹ́ káwa náà ká lè bẹ̀rù ọlọ́run. Umar bin Khattab ọ̀bọ̀lọ́n bá ní yọ́nú sí i ó ń sọ fún ọmọ rẹ̀ Abdullahi bin Umar nínú ìwé àpilẹ̀kọ kan èyí tó kọ fún Umar ń sọ fún wípé ó ní bin Umar ibn Khattab ila Abdullah ibn Umar amma ba'd ìwé yìí lẹ́tà yìí látọ̀dọ̀ Umar ló ti wá Umar lọ́kọ́ o ta lọ́kọ́ sí ọkọ̀ sí ọmọ rẹ̀ Abdullahi bin Umar amma ba'd fa inni usika bi taqwa Allah ìbẹ̀rù ọlọ́run bá mò ń pọ́ láṣẹ rẹ o mò ń rọ̀ ọ́ kó rí pọ́ bẹ̀rù ọlọ́run gbogbo ń tó bá ṣe pátápátá fi bẹ̀rù ọlọ́run sí i ìrẹ́ bàbá àwọn iṣẹ́ rẹ tó ń ṣe ǹjẹ́ bẹ̀rù ọlọ́run bá ṣe ń bẹ̀ ń bẹ̀ bí sọ̀ ń bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ sọ̀ ń bẹ̀rù ọlọ́run ní gbangba sóò tiẹ̀ mẹ́ntì ń jẹ́ lọ́n ọ̀nà ni ọlọ́run ọ̀bẹ̀rù ẹnì kankan Umaru nítọ̀ ìpìlẹ̀ ẹ̀kọ́ yìí látọ̀dọ̀ Umaru ló ti wá o òsì mọ̀ ń pọ́ láṣẹ máa bẹ̀rù ọlọ́run bá fàáyínnáwó máa ní takọ́ wàkọ́ ntí ó jọ bẹ̀rù ọlọ́run ni pé gbogbo ẹni tí bá ti ń bẹ̀rù ọlọ́run bá pátápátá ọlọ́run máa sọ wà mẹ́ni aqradahu jaza gbogbo ẹni tó bá yá àyàn lówó nítorí tọ́lọ́run bá ẹ̀ ń bá yá ọlọ́run lówó jaza wò ọlọ́run bọ́ sọ nítorí lẹ́sàn rẹ̀ wà mẹ́ni ṣàkàrọ̀ ẹ̀ ń bá máa ń dúpẹ́ orí tọ́lọ́run bá bá ṣe fún zaada wò ọlọ́run bá yóò lékún lẹ́sàn waj'al taqwa nusba aynayka

má fi ntọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ mi ìbúra má yíwe àwọn ntọ́lọ́wọ́ bá ń fẹ́ wá máa ṣe gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́ bá máa kírun déédéé máa gbààwẹ̀ náfìlà òru máa yàn ṣe dáadáa sẹ́ńtọ́mà àtẹ̀ńtọ́mà kọ́lọ́wọ́ bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjánnà ọlọ́run má ṣe wá lọ́mọ àná o ìbẹ̀rù ọlọ́run bá ọlọ́run ṣe lọ́sọ̀ fún wa ṣe lásọ èyí وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى